وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى بابا في البيوع وما شاكل البيوع هذا في أقول كراتك على المواقع نقبل ètò ìgbésí lọ́kọláyà fáwọn ọmọ ti ti jọra gbé ní ìgbà tó bá nù ọ̀nà àwọn oníkálukú fi pé ìwé ẹni kan nígbà tó bá dàbí ẹni pé ká. lẹ́yìn gbogbo àwọn eléyìí àfáàfẹ́ wa bẹ̀rẹ̀ sí ní fi àlàyé fún wa ní ìtọ́ nípa nínú ìbáṣepọ̀. eléyìí ti máa bẹ láàrin àwọn èèyàn tó ra wọn eléyìí òun náà ní káràkátà àti ìtọ́farapẹ́ láti máa yí pé lábẹ́ òfin ọlọ́run ọlọ́run ọba ṣe kálọ̀ǹkà gbà mọ́ ní nǹkan léwọ̀ ó ṣe kájà lè ètò léwọ̀ kò sí ká lọ́yàn lójú mú nǹkan rẹ̀ kò léwọ̀ ká máa fẹ́ wọ́ haram. gbàdúrà ti lè pé èèyàn máa sábà ní bùkátà ṣe ń tọ́ wà lọ́wọ́ ẹlòmíì. tòun kìí ṣe gbogbo ohun tí èèyàn ń bùkátà lèèyàn ní. ọ̀nbẹ nínú tí èèyàn ń bùkátà tí òkú lọ́wọ́ yẹn tó ti kọ́wọ́ ẹlòmíì lọ́wọ́ àpèjúwe rẹ̀ ló ń jẹ ìyàmbù káàtà láti jọ ó lè ba àtúgbẹ́ mi ró ìwà sọ gbogbo ẹni tó ní bùkátà tó ń jẹ ìran ló ń jẹ máa wà lárọ̀ọ́wọ́tó rẹ̀ níbi ìgbà tó bá ní bùkátà rẹ̀. ẹni tó lóúnjẹ tóun fi oúnjẹ sí síta. tí nke ń fi ọ̀nà àti wá ìjà àti mú oúnjẹ tó fi káwájú òun gbà láti fún yàn lọ́fẹ̀ẹ́ láì jẹ́ gbogbo gbowó wọ́n lówó òun ló ń jẹ. wọ́n wá oúnjẹ tó wà lọ́dọ̀ rẹ̀ láti fi gbẹ́mìí ró òun bùkátà owó tó wà lápò rẹ̀ láti fi ṣètò owó náà ṣètò nǹkan àdúgbò ó lè fi tipátipá gba oúnjẹ lọ́dọ̀ rẹ̀ tó ń tóbi pa ọ́. dírẹ́bọ̀ náà ti gbọ́dọ̀ fi tipátipá mówó lápò rẹ̀ tó ń tóbi ká tòwó. ìdí nì tó fi ọlọ́wọ́ bá tó fi fi káràkátà lẹ́tọ̀ọ́. ọlọ́wọ́ bá ní الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المسجد ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا أنا جنت ويلي إتدي وعلاتنا تاري وعلنا قد القيامة وني ربا من يتسي ستية الشيطان فوضع له àwọn olùmọ̀ nípa tẹ̀síìr wọ́n ní ìdíje yẹn yóò jẹ́ ìdíje tẹni tó ti di àràmù yó sínú ẹgbẹ́ wa yóò kẹ́yìn àràmù tó ti di ayé òun yóò mọ̀ àpálẹ́wò kálukú tẹ̀ sáré lọ síbi ibùpéjọ múlò láti dìde tó ló ń fẹ́ gbìyànjú àti sáré àràmù tó ń dẹ́rù pakùn rẹ̀ ló gbèsè wò. ògbọ́dọ̀ lọ́ọ̀rà ọgbọ́dọ̀ sáré yìí ìjọba tó ti ṣe kó náà máa sáré lọ báwọn yòókù náà ti ṣe sáré lọ haramu ti ń dẹrù pankun yóò máa tó ìṣubú nílẹ̀ lẹ́wà. ọlọ́run ní kò sàdédé o. wọn